ojúmọ́ ire o mo kí gbogbo ojú tó ń wò mí mo kí gbogbo etí tó ń gbọ́ mi mo kí ẹ̀yin bàbá mo kí ẹ̀yin ìyá mi jákèjádò àgbáyé lẹ́yìn tẹ́ dúró ti òtítọ́ tí ẹ kì í ṣalábòsí bólúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà láàyè ìmọ̀ta ò ní ṣẹlẹ̀ wa lórí o mo kí gbogbo ẹ̀yin aláàfáà mi nílọrin àti ibi tí kì í ṣe Ìlọrin jákèjádò àgbáyé mo kí baba ń bàrígà mo kí àfa àríbidésí mo kí àfa àsàkàn mo kí ìyá wa tí wọ́n gbà mí lálejò nílọrin mo dẹ̀ kí gbogbo ọmọ yorùbá mo sọ wípé bí olúwa ti ń bẹ sí ẹ̀mí ẹ̀ wà láàyè ojú òní tiwa mo kàn fẹ́ sáré sọ àwọn ọ̀rọ̀ díẹ̀ ni a kind of a little correction ẹ̀rí topic yẹn mo ní ta ni ọlọ́run pẹ̀lú àwọn mùsùlùmí ìlọrin àti àwọn àfáà lọrin àti àwọn ọmọ Yorùbá jákèjádò àgbáyé then mo bèrè ọ̀rọ̀ kan mo ní madam Òrìṣàtọ́lá ẹ jọ ẹni tó bá mọ bó sì lè bá mi hashtag àǹtí Òrìṣàtọ́lá ẹ jẹ́ kí wọ́n bá mi hashtag wọn báyìí ẹ jẹ́ kó bá mi hashtag àǹtí wa Òrìṣàtọ́lá mo ní àǹtí Òrìṣàtọ́lá what's going on what happened kí ló ṣẹlẹ̀ èmi àti yín ò kì í ṣe oníjà èmi àti yín ò kì í ṣe ọlọ́rọ̀ mo rántí pé bàbá kan ti rán yín sí mi rí pé kẹ́ fún mi ní fifty thousand tí n bá ṣe mistake nígbà tó gún sì le gidi tó gún gbóná gan gidi ẹ dẹ̀ fowó yẹn jíṣẹ́ àtìgbà yẹn ni mo ti wò pé àǹtí ah, she is somebody that is very nice mi ò ever expect wípé tí gbogbo èèyàn bá tiẹ̀ ń tí gbogbo èèyàn bá tiẹ̀ ń sọ kátikàti àbí wọ́n ṣe rédèrèdè àbí tí ìlara àbí àbòsí tó bá fẹ́ pa àwọn kan kú dànù mi ò tiẹ̀ ever expect pé àǹtí wa àǹtí Òrìṣàtọ́lá mi ò expect wípé she will be somebody that will call me out or mention my name in her program tọ́wọ́ dẹ̀ máa mention orúkọ mi àbọ̀ máa dárúkọ mi mo believe pé ó yẹ kó dárúkọ mi fún something good and not a kind of uh, message tí mo rí tí àwọn èèyàn send sí mi mi ò ní fẹ́ mo wà neutral lórí message yẹn mo wà neutral i don't want to say much but mo fẹ́ kẹ́ mọ̀ kí mo rí message yẹn mo fẹ́ kí àǹtí òrìṣàtọ́lá mo fẹ́ kẹ́ mọ̀ wípé mo rí mẹ́sẹ̀gì yẹn èmi àti yín ìṣoníjà èmi àmì ò ṣẹ̀yìn ẹ̀ ṣẹ̀ mi mi ò dárúkọ yín gbà tí mo lọ sí Ìlọrin kí ni titi yín pẹ̀lú ọ̀rọ̀ bàbá ń bàrígà kí ni titi yín pẹ̀lú ọ̀rọ̀ ti tèmi kò yẹ ká jẹ́ kí irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ láàrin wa náà aláǹfẹ́ kí ilẹ̀ Yorùbá sinmi aláǹfẹ́ kí ilẹ̀ Yorùbá dáa aláǹ fẹ́ kí ilẹ̀ yorùbá tẹ̀síwájú ṣé bí a ṣe fẹ́ jẹ́ kí ilẹ̀ yorùbá tẹ̀síwájú náà ni pé ká máa búra wa ká máa bára wa jà ọdún mi ò tí ì wo fídíò yẹn mi ò bó ṣe ṣe mí bí mo ṣe rí tẹ́ ṣe ń sọ̀rọ̀ yẹn mi ò tiẹ̀ fẹ́ wo fídíò yẹn mo kàn pa ni mi ò wó délẹ̀ mo pa ni torí mi ò fẹ́ nǹkan tó máa provoke mi sírú sísà yẹn mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ kínní kan àǹtí wa òrìṣà tọ́lá ẹ̀yin nìkan ẹ̀ lè mọ̀ gbogbo òrìṣà tán ẹnìkan ṣo lè mọ gbogbo òrìṣà ayé tán ẹnìkan ṣo dẹ̀ lè mọ gbogbo ẹgbẹ́ tó wà láyé ẹnìkan ṣo lè ní gbogbo ìmọ̀ tó wà nínú ìṣẹ̀ṣe mo máa ń sọ fún wa pé ìṣẹ̀ṣe iṣẹ́ inú ìṣẹ̀ṣe àṣà inú ìṣẹ̀ṣe ẹgbẹ́ àti ìmùlẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo kíní kò sí nǹkan tó kàn pẹ̀lú ẹ̀sìn wa nílẹ̀ Yorùbá ó pẹ́ kémi náà tó mọ̀ mo rí pé tí kọ́kọ́ pa àwọn àṣàmọ̀ kan sí nígbà kan náà wípé njọ́ tí mo gbà tí mo sọ pé ẹ̀là rọ̀ wá ẹ̀là rọ̀ wá táyé máa ń pariwo pé ẹ̀là rọ̀ wá pé ẹ̀là ọ̀nà mẹ́wàá ni wọ́n sọ di ẹ̀là rọ̀ wá nínú Yorùbá àti pé ìmọ́lẹ̀ kan wá ìmọ́lẹ̀ kan wá ìmọ́lẹ̀ tó wá tó ju gbogbo ẹ̀là mẹ́wẹ̀ẹ̀wá lọ òun ni Jésù ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ẹ ò béèrè lọ́wọ́ mi why tí a fi máa máa is this the way to show that we are cultured bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn sìn kémi náà má lè po lójú kí n bẹ̀rẹ̀ sí ní ta sí ẹ̀rẹ̀ ti ṣe mí lóore rí yálà yín lẹ fún mi o yálà wọ́n rán yín sí mi ni ẹ ti ṣe mí lóore rí ṣó wá kí n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yín láìdá ṣó wá kí n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àìdá sí yín bá ní nǹkan against ara wa mo believe pé kò ń ṣorí social media láti máa yanjú ẹ̀ no no no no kò kí n ṣe orí social media láti máa lọ yanjú ẹ̀ tá a bá ní any grudges against ara wa tẹ bá rí mistake mi tàbí tí n bá rí mistake yín mo believe pórí social media kọ́ ló yẹ ká ti yanjú ẹ̀ tá a bá rẹni tó mi sùn yín mo believe pé kì í ṣe orí social media la máa lọ mo believe pé ṣe lẹ máa pè mí ẹ tiẹ̀ kọ́kọ́ pè mí tí ẹ̀kọ́ bá fẹjọ́ mi sùn yín ẹni ẹni nọ́mbà mi lọ́wọ́ nìyẹn á jẹ́ kémi àtẹni ti jọ ní transaction àti jọ ní relationship kan nìyẹn then ẹ gba nọ́mbà mi lọ́wọ́ ẹ̀ tẹ́ bá ní nọ́mbà mi ẹ ti pè mí rí nàá ẹ̀ẹ́dẹ̀ pè mí àpótí ẹ̀rí mo gbọ́ báyìí mo gbọ́ báyìí mo gbọ́ báyìí kí ló dé tó ṣe báyìí kí ló dé tó ṣe báyìí má dé à my sister kò rí bẹ́ẹ̀ o báyìí báyìí báyìí àjọ kọ́kọ́ sọ bóyá ẹ ti pè mí lẹ́ẹ̀kíní ẹ pè mí lẹ́ẹ̀kejì ẹ pè mí lẹ́ẹ̀kẹta mi ò gbọ́ lẹ́ni ráìtà ti lọ sórí social media láti lọ́ọ́ máa dárúkọ mi. bóyá ẹ ti wọ́n nù mí lẹ́ẹ̀kíní ẹ ti wọ́n nù mí lẹ́ẹ̀kejì ẹ ti wọ́n nù mí lẹ́ẹ̀kẹta mi ò dá yín lẹ́ni ráìtà láti lọ́ọ́ máa gbé picture mi dání lórí social media kẹ́kí máa sọ̀rọ̀ ń pa mi àǹtí wa òrìṣàtọ́lá kí ni nǹkan tí mo ṣe fún yín mo rí tẹ́ ń sọ wípé ẹ ẹ má jẹ́ ń sọ̀rọ̀ o ẹ má jẹ́ ń sọ̀rọ̀ o ẹ má jẹ́ ń sọ̀rọ̀ o ọ̀rọ̀ mi wo lẹ fẹ́ sọ ẹ sọ̀nà o ọ̀rọ̀ mi tí ó bá wà lọ́wọ́ yín secret mi tó bá wà lọ́wọ́ yín ẹ sọ síta kí gbogbo ayé gbọ́ sòfà tẹ́tí rí pé kò yẹ kẹ́ pè mí kẹ́ bá mi sọ̀rọ̀ kẹ́ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi tẹ́tí rí pé ibi tẹ́lẹ̀ fi ṣáìn ni pé kẹ́ bọ́ síta kẹ́ sọ̀rọ̀ mẹ́yìn tí mo dẹ̀ ń wò pé àǹtí dáadáa ara àwọn àǹtí wa dáadáa ńlẹ̀ Yorùbá lélẹ̀ ẹ wo nǹkan tẹ́yìn náà tún ṣe tó bá dẹ̀ wá jẹ́ pé ẹ rí i pé mo respect bàbá ń Bariga bóyá ẹ ti gbóríṣiríṣi nǹkan nípa bàbá ń Bariga tí ẹ fi wò pé bàbá Bariga o àfààní kò deserve kéèyàn respect ẹ kò deserve kéèyàn pọ́nlé it is your own opinion now opinion ti yín nìyẹn kò ń ṣe opinion tèmi tí àfa Bariga tó ògo Ìlọrin president tó bá jẹ́ wípé wọ́n ti ṣe àwọn nǹkan kan tẹ́ ti mọ̀ tó bá jẹ́ pé wọ́n ti ṣe àwọn nǹkan kan sí yín tẹ́ ẹ̀ like àbí sáwọn èèyàn yín kan tẹ́ ẹ̀ like àbẹ́ ti gbọ́ àwọn nǹkan kan nípa wọn tẹ́ ẹ̀ like tẹ́ wo pé wọn ò deserve bí mo ṣe ń pè wọ́n ní bàbá mi torí ẹni mo sọ pé bàbá wa nínú Olúwa ẹni kí ló fi jẹ́ bàbá mi ẹni ṣèbí bí a ṣe máa bá wa kìrìsìtẹ́nì ṣe máa sọ pé bàbá wa nínú Olúwa náà nìyẹn pé bó ló fi jọra tó bá jẹ́ pọ́dún kan ni bàbá ń bàrí gàgbà lọ́wọ́ mi wọn kì í ta ọdún kan lọ́jà mi ò lè ríra náà ẹni tó bá ju ni lọ a máa ń bọ̀wọ̀ fún ni nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí nǹkan tẹ́yìn náà gbé dání as culture tálà ń jà fún I have to respect the man even kó jẹ́ pé wọ́n pa mí ní ẹ̀dìyẹ jẹ so far tí mi ò bá lọ́wọ́ wọn tí mo dẹ̀ mọ̀ pé ẹni jù mí lọ the first thing ni pé kí n kọ́kọ́ rí wọn kí n kọ́kọ́ pọ́n wọlé kí n kọ́kọ́ yẹ wọn sí kí n kọ́kọ́ fi ọ̀wọ̀ fún wọn gẹ́gẹ́ bí àgbà kí n tó sọ nǹkan tó ń dùn mí. tí bàbá ń bá rígà bá ti ní nǹkan kan tó ṣe tí ò dáa tẹ́ ẹ̀ fi láìkì ẹ̀ tẹ́ ẹ̀ fi wo pé kò deserve respect from everybody it is your own ọ̀rọ̀ títí yín nìyẹn kò kí n ṣe tèmi náà kò lábùkù lọ́dọ̀ tèmi èmi ò kí kò sẹ́ni tí wọ́n kì í sọ tiẹ̀ àwọn kan náà wà bíkan tó ń parọ́ ọmọ mi náà nǹkan tí ò ṣojú mi ẹ̀ lè expect kí n kàn máa jọ́ọ̀jì ẹ jọ̀ọ́ màá fẹ́ kẹ́ ṣe correction náà tí òrìṣàtọ́lá tẹ bá dẹ̀ wo pé ẹ ní ìdíkẹ́ ṣe correction no problem mo fi gbogbo ìdájọ́ lọ́wọ́ ọlọ́run mo fi mo bí àṣà brọ́dà mi kan á ní mo fún yín nìyẹn mo fún yín lélẹ̀ because ìfẹ́ ló yẹ ká máa lé síra wa mi ò kí n ṣe obìnrin táwa sọ pé mi àti àjọdá fún ọkọ mo gbọ́ ọkọ yín àbí mo àbí mo yan ọkọ yín lálẹ́ àbí mo introduce àlè sọkọ yín mo dẹ̀ bílíù pé ìgbà ṣe jó ló ṣàyè mo bílíù pé ọkọ yín kò ní jó níṣekúṣe mo bílíù pé ọkọ yín kò ń ṣe ẹni tí wọ́n lè introduce àlè sí tó máa gbà mo bílíù pé responsible man lè máa fẹ́ because you are a cultured woman so i'm surprised ó yà mí lẹ́nu gan bẹ́ẹ̀ ṣe wá ń dárúkọ mi a ti mọ kan tó yẹ pé wọn ò lẹ́kọ̀ọ́ a ti mọ kan tó yẹ pé wọn ò gbádùn wọn ò wúlò anything làwọn lè sọ bó ṣe wọn lọ́sẹ̀ lè sọ̀rọ̀ but ẹ̀yin tẹ́ ẹ gbé ẹ̀sìn dání kọ́ ṣé ẹ̀yin náà ara wọn nìyí ni. ó dùn mí gan o mi ò lè wo fídíò yẹn tó mo ní láti pa ẹ wá sọ pé àwọn bí ọ̀rọ̀ àwọn tó sọ pé mo lọ bá ta lọ́lọ́run bẹ̀bẹ̀ tí n bá lọ bá bẹ̀bẹ̀ what is the problem with you people is it your problem? is it your own challenge is my own challenge ẹni ẹ rí mi ní ṣé mo tẹ̀lé wọn lọ sí kóòtù rí kí lẹ mean by that àwọn èèyàn ṣe máa ń ṣe báyìí wọ́n ní bàbá fi ẹyin sọ́wọ́ ọ̀tún tá a fi ẹyin sọ́wọ́ sí tá a fẹ̀yìn rìn lórí àpáta láti ìlú Ìṣẹ́yìn délùú Ẹdẹ tá a fẹ̀yìn rìn padà ọlẹ́ni tó máa yin ni ayin ẹni tí kò ní yin ni kò ní ṣe aláìyin ni ṣe bẹ́ẹ̀ ni pé mo dé Ìlọrin àwọn àfa àgbààgbà tí wọ́n wà lórí ọ̀rọ̀ ẹ̀ ah broda mi ni ẹjọ ẹ bá mi ṣàánú ẹ ikú tó bá ń pojú gbẹ ni òwe ńlá ló ń pa fún ni kò yẹ kílẹ̀ yorùbá má dàlú rọ torí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n dẹ̀ tún ní pé kóòtù wà níjọ́ kejì pé èrò ní pọ̀ ń bẹ̀ but we can go mo dẹ̀ lọ ìjọ́ kejì yẹn ó yẹ kí n wà ń bẹ̀ ní kóòtù gbà táwọn èrò débẹ̀ but mo ní call nílé Ifẹ̀ lórí iṣẹ́ ta gbé dání mo lọ sí Ilé Ifẹ̀ mi ò lè lọ mo láwọn èèyàn tó wà ń bẹ̀ náà so why tó wá jẹ́ pé irú ẹ̀yin tí ẹ wá jẹ́ ẹni àpọ́nlé lọ́dọ̀ mi lẹ wá ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ well for now mo sì fẹ́ hang up lórí ọ̀rọ̀ yín mo mọ̀ yín pé aneurysm tẹ́ fi sọ bẹ́ẹ̀ bóyá ọ̀ràn yín sí mi ni o bóyá wọ́n fẹjọ́ mi sùn yín ni o bóyá torí mo lọ sí Ìlọrin bóyá torí ẹni o bóyá torí pé ẹ̀rí mi ní kóòtù rí lọ́dọ̀ ọ̀tá lọ́lọ́run ni o but gbogbo nǹkan tèmi bá ń ṣe èmi ṣe fọlọ́run mo mọ iye ẹ̀bẹ̀ tí mò ń bẹ àwọn àfáà yẹn táwọn àfáà yẹn dẹ̀ ti gbọ́ ọ̀pọ̀ pé wọ́n sọ pé tí evangelist ò bá yọjú àwọn ò ní gbà still yet mo bẹ̀ wọ́n mo dọ̀bálẹ̀ mo ní kọ́ wo tàbí amọ́ kọ́ wo ti ọlọ́run kọ́ dẹ̀ wo ti ẹ̀sìn kan náà táwọn àti ya brọ́dà yẹn sìn tọ́dẹ̀ ti calm down lẹ́sẹ̀kẹsẹ̀ màmá ọmọ yẹn dẹ̀ mama bọ̀bọ́ yẹn dẹ̀ ti dé màmá wọn náà dẹ̀ dọ̀bálẹ̀ mo ń wo fídíò yẹn mo ń sunkún ni pé ah abiyamọ ma kú ọ̀rọ̀ ọmọ tí kọ́ ló ń jẹ́ káwọn afáyẹ gbọ́ àwọn afáyẹ rẹ̀ ti gbọ́ wọ́n ti ń plan the first time náà tí bàbá ń bá rí ga sọ pé ah ta lọ́lọ́run ti ṣoríire o táwọn máa fi ta ọlọ́run lẹ̀ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní bú wọn nìyẹn tó fi change mind wọn. ṣé mo dárúkọ yín ní àǹtí òrìṣàtọ́lá ṣé mo dárúkọ yín rí pé àwọn àǹtí òrìṣàtọ́lá o wọ́n pẹ̀lú àwọn tí ò fẹ́ kí wọ́n ṣí ta ọlọ́run sílẹ̀ most of ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ nípa ta ọlọ́run you are trying your best now ẹ̀yin tẹ́ ní pé kó má bẹ̀bẹ̀ kó má ṣe gbá kó má ṣàwo you are trying your best bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ṣe mọ̀ pé and i'm not criticizing you ọlọ́run ló mọnú àwa tá dẹ̀ ń bẹ̀bẹ̀ báà náà ṣe mọ̀ pé a lè a lè ṣe títí wa nìyẹn why are you criticizing us for God's sake títà lọ́lọ́run bá jáde ṣó fẹ́ fún mi lówó ni tí ò bá jáde ṣé mo fẹ́ gíní lórí owó lórí ẹ̀ ni kí láyọ̀ mi ń bẹ̀ but I just believe this is an avenue for me to play my role as a Yoruba child that is the reason why tí mo fi lọ sí Ìlọrin I know what I spend na and I know what it takes mi ò pariwo pé kẹ́nìbọ̀dì ràn mí lọ́wọ́ pé mo fẹ́ lọ yọjú síta lọ́lọ́ bóyá torí ẹ̀ ló dẹ̀ ṣe ń dùn àwọn kan torí iṣẹ́ titi wọn nìyẹn tó bá máa lọ tọ̀ tó bá máa lọ yàgbẹ́ lásán báyìí àfi ìgbà tákàntì bá bọ́ síta kò dẹ̀ sí nǹkan tó burú bẹ́ẹ̀ nǹkan tó ní kálukú mọ̀ ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ mi ṣe ń bá wọn aláàánú mi sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ó yàtọ̀ síbẹ̀ yìí ṣe máa bá aláàánú ti ń sọ̀rọ̀ I went there I spent money ìrìnàjò mi lọ sí mẹ́ẹ̀gò com is more than one fifty thousand now mi ò béèrè owó ẹ̀ lọ́wọ́ anybody bí mo ṣe ń náwó lórí ọ̀rọ̀ struggle Yorùbá ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ni mo ṣe ń rówó tẹ́ ẹ̀ bá lè ṣàánú mi ẹ má tún dákun nǹkan tó ń ṣe mí kí ni mo ṣe fún yín àǹtí Òrìṣàtọ́lá torí mo torí ẹni yín pẹ̀lú àwọn àfa torí mo lọ sí Ìlọrin à kò yẹ kó lọ bẹ́ẹ̀ o kò yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́ mo fọlọ́run bẹ̀ yín nípa yín tẹ́lẹ̀ ń béèrè lórí ọ̀rọ̀ Odùduwà kò ṣe tẹ́ sọ pé Odùduwà ìrọ̀lẹ̀ ń pa kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ Odùduwà ò níyàwó I mean sorry Odùduwà ò níyà but ó níyàwó ó dẹ̀ lọ́mọ but before I go into that mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi bẹ ẹ̀yin àfà ẹ̀yin àfà wa káàkiri àgbáyé bàbá wa ìmáàmù Ọ̀fà bàbá wa ìmáàmù nílọrin bàbá wa emir gbogbo ẹ̀yin àfà àgbààgbà bàbá mi lágbàjì bàbá mi òkúta gidi ó yẹ kí n dọ́dọ̀ yín bàbá òkúta gidi ó yẹ kí n dọ́dọ̀ yín bọ̀ tọ̀nà pọ̀ lágbára ọlọ́run láìpẹ́ láì jìnà màá yọjú sí yín màá dọ́dọ̀ yín láti wá kí yín pé ẹ kú iṣẹ́ elédùnmarè ẹ kú iṣẹ́ olúwa ẹ kú faradà mo kí yín gan bàbá òkúta gidi ẹ gbogbo wa ò lè máa gbé ebú gbogbo ò lè máa sọkò àwa kan gbọ́dọ̀ wà tá gbọ́dọ̀ mọ ẹ̀tọ́ lẹ́tọ́ gbogbo wa ò lè jẹ́ alákatakítí gbogbo ò lè jẹ́ forígbálẹ̀ mo kí bàbá wa alufulani mo kí gbogbo ẹ̀yin àgbààgbà tọ́rọ̀ yìí kàn ọ̀rọ̀ kan sì ń bọ̀ láàrin àwọn ọ̀rọ̀ tí bàbá Bariga sọ níjọ́ tá a wá sí Ìlọrin ọ̀rọ̀ yẹn kàn mí bọ̀ mo fi ṣoṣù mo fi para torí pé inú ń bí wọn lọ́wọ́ wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ nínú ìbínú àti nǹkan tí wọ́n ti yẹ experience nílọrin ọ̀rọ̀ yẹn fẹ́ ta bá bàbá ṣì fi máa Yorùbá ìjà ò lè máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá kéde expect pé káwa dákẹ́ irú ẹ̀dá tọ́lọ́run ṣe wá ò ní dákẹ́ because bí àárín yìí ò ṣe gún ó ń kun ará oko ó ń kun ará ilé ó ń kun àwọn èèyàn wa lókè òkun ó ń kan ọmọ inú oyún èmi ò kí ń wà níbì kan kí n notice wípé ìjà wà I will try my best to, to settle it tí n bá rí i pé kò ṣe solve I will leave them over to God but I will say God I played my own role I've played my own role so mo notice àwọn ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tí àfa Muri Bariga tí wọ́n sọ respect my sister ẹ ṣe you are welcome ma so mo notice àwọn ọ̀rọ̀ kan tí wọ́n sọ tó ta bá chief imam Yorùbá mo dẹ̀ rò pé tí ọ̀rọ̀ yẹn bá lọ bẹ́ẹ̀ ó léwu fún wa nílẹ̀ Yorùbá mo ti kọ́kọ́ notice yẹn nígbà tí baba Lágbájì baba Lágbájì ló ti kọ́kọ́ ju òkú ọ̀rọ̀ yẹn but adọ́jẹ chief eh, baba wa baba Bariga náà tún ti sọ so ó ní láti jẹ́ pé nǹkan kan wà tó ń dun àwọn àfáà yẹn nípa bàbá yẹn mo dẹ̀ gbà pọ́pọ́ lọ́wọ́ á yanjú ẹ̀ tá a fẹ́ kílẹ̀ Yorùbá tó àwọn ẹ̀dá kan wà òpó lọ́lọ́run fi wọ́n ṣe ní ìlú tó bá wà àbí ní agbègbè ó léwu káàrin wọn má tò because kò koríko tí ẹni méjì bá jà lórí ẹ̀ koríko yẹn ló máa ń jìyà ọlọ́run ní ṣe tèmi níyà ọlọ́run ní ṣe ti gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí níyà bàbá ríbi dé sí fún kí n gan mo tún dúpẹ́ lọ́wọ́ yẹn kù dìde ọjọ́ i so much appreciate you pé à ah, ẹ̀dẹ̀ torí èmi ọmọ yín kékeré yìí ẹ̀dẹ̀ dìde ẹ̀dẹ̀ wáyé mi sí lágbára ọlọ́run ojú òní tì ohun tó sọ tẹ́lẹ̀ ni ẹ máa mú mi mọ́lẹ̀ ohun tó sọ tẹ́lẹ̀ ni pé à tí n bá wá ọ̀tá mi ò ní fara re lọ pé Ìlọrin ò kì í ṣe ẹni tí èèyàn bá ṣe eré pé mi ìsújà bá ni wọ́n but ẹ ti prove wọn wrong ẹ ti prove wọn wrong kò síbi tí jàǹdùkú ò sí kò síbi tí bàṣẹjẹ́ ò sí kò síbi tí àwọn èèyàn kéèyàn ò sí ó wà nù Christianity tiwa náà ó wà nù Islam ó wà nù ìṣẹ̀ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a sì máa máa rí àwọn èèyàn dáadáa now ìdí tí mo fi ń tẹnu ọ pé kọ́fìrì ta lọ́lọ́run kọ́fìrì ta lọ́lọ́run tí mo fi lọ bẹ̀bẹ̀ ni pé ṣe bẹ́ẹ̀ mọ̀ bá sí Naira Marley àti Mohbad tí wọ́n ń jà gbogbo ayé ló mọ̀ tí Mohbad ń pariwo pé àwọn kinní yìí máa pa òun wọ́n á pa òun ẹ má jọ pa òun wáyé tó fi jẹ́ pé àwa Yorùbá a ò kí ń gbọ́ ohun ẹni tó wà nínú pain ó dìgbà tí pain yẹn bá pa á lára ká tó ká máa káàánú why are we like that why are we like that a ò kí a ò kí a ò kí ń pity ẹni tó ń ké fún àánú ó dìgbà tó bá kú ó dìgbà tí kíní yẹn bá pa lára ó dìgbà tí kíní yẹn bá máàkì ẹ̀ àǹtí àyọ̀ká ẹ̀ sí i ó dìgbà tí kíní yẹn bá máàkì ẹ̀ ká tó ṣe máa pity irọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo ìgbà tí Mohbad ń sáré kiri tó ń ṣe fídíò kiri tó ń ṣe kò sẹ́ ọlọ́pàá kankan ò dìde aráàlú kankan ò dìde just like bí Tani Olohun ṣe wà ń bẹ̀ ẹ́ sìn tó dẹ̀ ń expect pé ìrànlọ́wọ́ kò dìde kí ìrànlọ́wọ́ dìde bó tiẹ̀ jẹ́ pé ìyà tí ọ̀pọ̀lọpọ̀ wa ń jẹ jù nínú ayé yìí ìyà wípé we are ignorance of some truths a ò mọ àwọn òtítọ́ kankan tó yẹ ká mọ̀ nípa ìrìn àjò wa nínú ayé òun ló fi à most of ìyà jẹ wá láyé ṣùgbọ́n tá a bá tún wá rẹ́ni tó bá sọ wípé òun nímọ̀ díẹ̀ tóun lè fi ràn wá lọ́wọ́ it is not a crime ká welcome ẹ̀ a ò ní kò yẹ ká tarú ẹni bẹ́ẹ̀ nu kí la fẹ́ gain nínú ká máa ta ẹni tó fẹ́ ràn wá lọ́wọ́ nù nígbà tí ó béèrè owó tí ó béèrè ọmọ tí ó béèrè ẹbọ tí ó béèrè tutù jẹ́ ẹran ẹlẹ́rù kò yẹ kó dìjà náà béèyàn kì í bá ṣe aláṣejù nítorí tèmi fi ń pariwo ní pé kíjà kí wàhálà má ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kó gun òjijì má wọlé bíbélì tèmi sọ fún mi pé kìkì ojú mi ni màá fi máa rí èrè àwọn ènìyàn búburú kìkì etí mi ni màá fi máa gbọ́ ìpalára àwọn ènìyàn ìkà ó ní kì yóò súnmọ́ ọ̀dọ̀ mi ó ní búburú kan kì yóò ṣubú lù mí bẹ́ẹ̀ ni àrùnkárùn kì yóò súnmọ́ agbègbè mi bẹ́ẹ̀ ni kò sì ní súnmọ́ àgbègbè gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ fọ́lọ́wọ́ wa tẹ́ láìkì wa tinútinú. so tá a bá rí nǹkan burúkú tí ò dáa tó bá fẹ́ ṣẹlẹ̀ kò sí nǹkan tó burú jù tá bá tètè dìde tọ́gbẹ́ ni ọlọ́màjáde kò ṣe dára tó lòdì ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ wẹ̀ wọ̀n tàbí tó lòdì ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tí nǹkan tí ò dáa bá ṣẹlẹ̀ sọ́ta ẹ̀ ọlọ́màjẹ́ kárí ẹ̀yẹn wo bí gbogbo èèyàn ṣe hate Naira Marley sí even ní UK tó ti ń gba tiẹ̀ ní UK tó ti ń pọ́nlé kò sí ẹni tí ò gba wèrè Naira Marley èmi gan fọ́ fún Naira Marley mo like beat ẹ̀ mo like bó ṣe rap mo like bó ṣe máa ń tẹ́ndà ọ̀rọ̀ a máa sọ̀rọ̀ a máa kọrin bí ẹni tó ń sọ̀rọ̀ ayé àdẹ̀ máa jó ṣùgbọ́n ẹ wo bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní fi ẹnu àbùkù kọ́ torí pé kí ni lóòótọ́ lè má jẹ́ òun ló pa bọ̀bọ̀ yìí ṣùgbọ́n the kind of body language tó play along pẹ̀lú bọ̀bọ̀ yìí nígbà tí bọ̀bọ̀ yìí wà nù pain òun ló jẹ́ káwọn èèyàn sọ pé àwọn máa dájú ẹ̀ ẹni tó bá ṣe rere aríire gbà ẹni tó bá ṣe àánú àràánú gbà ẹni tó bá ṣe kejì òun àárí kejì ẹni tó bá dìde fúnra lọ́wọ́ aláìní òun àárí gbà níbòmí that is law of life. tí nǹkan burúkú bá ṣọgbẹ́ ni ẹ rí pé gbogbo àwọn àfáà tá à ń pọ́nlé gbogbo àwọn àfáà tí ayé ń yẹ gbogbo àwọn àfáà in fact ẹni tí ò tiẹ̀ sí nínú mátà yẹn gan tó bá ti lè jẹ́ póun náà wé láwà ní báyìí àbúkú náà pèrè you àyọkáàdé ẹ máa lo kíní ẹni wálẹ̀ ẹni bá ní kẹ́ kó aṣáájú yín kó ẹni bá torí gbẹ́bọ abẹ́bọ kó ẹni torí ìwẹ̀dù àgbáyé abómi lọ ẹ ṣe fún star tẹ fún mi you have been there for me God will continue to help and uphold you mi ò fẹ́ máa dárúkọ gbogbo ẹ̀yin tí ẹ máa ràn mí lọ́wọ́ lórí social media máa fẹ́ máa pray fún yín lẹ́yìn toró ọ̀tá pọ̀ ọlọ́run á jẹ́ kó yé yín jù bẹ́ẹ̀ lọ àwọn èrò ẹ̀yìn tẹ́lẹ̀ ẹ̀yìn náà ni wọ́n máa lọ ẹni bá ti ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn tó bá ti ń pè lẹ́yìn tó bá ti ń ṣe tututu kiri lẹ́yìn bí ẹni pẹ́ni tẹ́ ń pè yẹn kò lọ́pọlọ èrò mọbi tó ń lọ ẹyẹ ṣẹ́jú sérò ẹ ṣáà kẹ́ni tí ọlọ́run ti tẹ matras ọlọ́run dẹ̀ sọ pé tẹ bá tún sọ pé ẹ tún fẹ́ tàbùkù matras òun gangan wá gbé ara òun lélẹ̀ báyìí fún wa pé ó yá ọmọ sùn sí mi láyà ẹni bá tó bẹ́ẹ̀ kó kọlu elédùnmarè now kí ló burú bẹ̀ tí bá ní ẹjọ́ ẹ fi má ní ẹjọ́ torí ọlọ́run ẹ filẹ̀ ẹ yọ̀ǹda ẹ̀ ẹ fi gbogbo tó kulẹ̀ fọlọ́hún torí máa yẹgun ò bìlíì pé wọ́n ti lè róhun mú but ẹ ti fàjù lọ́lọ́run hàn ẹ ti rí mú nìyẹn either by game or by gimmicks ẹ ti rí mú nìyẹn ẹ lè ti fàjù lọ the only thing tó yẹ ká sáré ẹ ni pé báwo ni kò ṣe ní máa sọ̀sọ́kúsọ báwo ni àwọn èèyàn ṣe ní máa sọ̀sọ́kúsọ sí ẹ̀sìn mọ́ lórí social media ẹ̀yin tẹ́ wà nílé ẹ̀yin tẹ́ wà lókè òkun let us network together ẹni tá a bá ti rí tó bá tún ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bàbá ní bàbá ẹ̀ mo mú ọ̀yàn ìyá kan dání mo na ìyá kan nídìí ẹnìkan mo mú kóró bàbá ẹ̀ dání ẹni bá ti ń sọ bẹ́ẹ̀ ká lọ sáfẹ̀ ń lẹ́tà ń lè tí ò bá change ká wọlé lọ́ba ká lọ kan lẹ̀kún ẹ̀ that is why we need task force That is why we are building security wọ́n lọ kan lẹ̀kún ẹ̀ lé ọ̀gbẹ́ni òun ba Yorùbá lójú jẹ́ a ò fẹ́ rú stop tí màní bá jáde there is hundreds of thousands of ways tá a fi lè gáìdì ẹ̀ pé ẹnìkan ò ṣe é mú ẹnìkan ò ṣe é rí ẹnìkan ò ṣe é wáyé bàbá ńlá rọ ni. kó fi jáde láàrin gbogbo yorùbá yorùbá people tó wà lórí social media bọ̀bà tó jẹ́ pé tèmi ló dáa jù tí wọn ò dáa lẹ́lòmíì gbé wá sórí social media that is why tó fi jẹ́ pé wọn ò bìkítà ẹni bá tún ti sọ̀rọ̀ àìdá let us look for way to frustrate them to to to track them kóníkàlùkù náà bẹ̀rẹ̀ sí ní jáde kóníkàlùkù bẹ̀rẹ̀ sí ní ìtàbá máa gbé ṣépè ká gbé ṣépè ìtàbá máa yẹ̀yẹ́ ká yẹ̀yẹ́ ìtàbá máa fi ṣe tíátà ká fi ṣe tíátà ká bójú ẹ̀jẹ̀ ká yàkàyàkà ẹ̀ òun náà stop àmọ́ bó ṣe rí lára ṣe láwọn tó máa sábà búyàn yẹn àwọn búlí búlí sect yẹn àwọn náà kì í fẹ́ kọ́ búlí àwọn tó bá rí pé ẹnìkan dá wọn lóhùn báyìí orí wọn máa ń tanná lẹ̀ ni àwọn náà wá àwọn tí ò tó wọn lọ́jọ́ orí àwọn àwọn tí ò tó wọn nínú ayé àníkọ́ bẹ̀rẹ̀ sí kọ́ ba ojú wọn jẹ́ sponsor ẹ̀ à promote ẹ̀ wọ́n á There are hundreds of thousands of ways to actually stop the cyber cyberbullying. We can write petition pa wọ́n. ṣùgbọ́n mo kọ́ ẹni mo ní pé ká lọ ní mo lọ ráwọn àfa ẹ̀ fún la lọ́dún ìjọsìn a ò rẹ̀ tí sọ̀rọ̀ débi kankan ẹ ti bẹ̀rẹ̀ sí ní kẹ́yìn sókè ẹ ti bẹ̀rẹ̀ sí ní pariwo ó àfa ara wọn ni ìkan náà ni wọ́n ẹ ń bo láti jẹ́ kan náà ṣé ẹni mi mo sọ fún yín pé mo mọ kéwú ni àmọ́ sọ fún yín pé mo ṣe wòlímọ̀ mo ní mo rí àmì ọlọ́run mo rí mọ́nì lára ọ̀pọ̀lọpọ̀ àfa ni mo ṣe gbà fún wọn wọ́n ti ṣàánú mi rí àwọn oníṣẹ̀ṣe ti ṣàánú mi rí gbà tí ò sí ìyá tí ò sí bàbá tí ò sẹ́bí tí ò sẹ́nìkan ẹni tó bá ti ṣàánú mi rí mi ò lè gbàgbé ẹ̀ I have to play my own role láti múnú wọn dùn ibo wá ni ẹ ti kó wa pọ̀ báyìí kí ló dé bẹ́ẹ̀ náà ni mò ń ra àwọn wèrè kan tó láwọn àwọn mùsùlùmí mo ti mọ̀ pé àwọn Boko Haram náà àwọn mùsùlùmí làwọn yẹn mo ti mọ̀ pọ̀ ń ṣe mùsùlùmí tó níláárí i used to tell most of them mo you are not a responsible muslim tabara àwọn tó jẹ́ responsible muslim a máa rí nínú wa wọn torí mo sọ̀rọ̀ pé òkè ẹ jẹ́ ká ṣíta lọ́lọ́run lẹ̀ kó má dàbẹ́ ni pé à ń fọ́ọ̀sì ẹ̀ láti gba ẹ̀sìn islam the next thing tọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ sọ pé eh, we don't need him eh, you, you, you, come to Ilorin to come and spy us eh, o wá ṣọlẹ̀ ó wá ṣọ́lẹ̀ wò ní nílọrin what kind of rubbish is that tẹ́yìn bá ń ṣerú ẹ̀ àwọn ò ń ṣerú ẹ̀ ibi táwa bá ń lọ làwa ń lọ ilẹ̀ ó ní ẹgbìn sí ìlọrin tí mo wá ṣọ́ ilé Ifẹ̀ ní ti bàbá mi abẹ́òkúta ní ti ìyá mi mi ò tí ì ṣọ́ bẹ́ẹ̀ tán màá máa ṣọ́ ti ìlọrin kílẹ̀ yorùbá gbogbo bí kílẹ̀ yorùbá wá bá wà kálàáfíà ìjọba làwa wà after èwo ni ó wá ṣọlẹ̀ nílọrin ìlọrin tó wà náà àmọ̀ pé òwà tinútinú ó wá ṣe kàní ìka ó ní mo wá ṣe tó ní mo ní kẹ́ fílẹ̀ ẹ wá ní ẹ mo sọ pé wọ́n fẹ́ fọ́ọ̀sì ẹ ẹ létí inú ni ẹ̀yin ò ń gbọ́ fídíò èèyàn délẹ̀ kẹ́ tó máa George kó tó lè write anything nípa èèyàn make sure pé o ti gbọ́ fídíò ẹ̀ o ti gbọ́ délẹ̀ o ti mọ tó fọ̀rọ̀ ìparí sí ẹlòmíì ní strategy the way tó fi máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kọ́ ló ṣe máa end ẹ̀ ẹ̀ ti gbọ́ ibi tó ti bẹ̀rẹ̀ ẹ̀ nígbà parí ẹ̀ ìdí tọ́pọ̀lọpọ̀ ṣe kí n ṣàṣeyọrí nìyẹn tó rárá wọn ò balẹ̀ olórí àrùn dẹni then coming back to Ìlọrin when it is time I will let you know tí màá jókòó pẹ̀lú àwọn àfa àtàwọn aṣàdúrà mo dẹ̀ mọ̀ pé ọlọ́run á bá kó sínú ta lọ́lọ́run láti ṣe mọ́sọ́rì mọ́sọ́rì la ní kó ṣe kò rán mi iṣẹ́ o kò sẹ́ni tó rán mi o èmi rán ra mi ni o ọlọ́run mi ló rán mi. bàbá mi kan máa ń kọrin nígbà tá à ń kẹ́kọ̀ọ́ wòlíì bàbá yẹn á máa kọ́ lọ́sàn-án lóru tó bá fẹ́ jáde lọ tó bá fẹ́ fi gbogbo alẹ̀ sílé pẹ̀lú àwọn ọmọ ẹ̀ á ní rere ni wọ́n ṣe wọn ò ní ṣèkà àmọ́ bí rere bá di bi ojú atún rà rere ni màá ṣe mi ní ṣèkà o ṣùgbọ́n tó bá fẹ́ sọ rẹ mọ́ mi lọ́wọ́ ojú atún rà o òwe àkàlà máa gbóni now ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Odùduwà Odùduwà tẹ́yìn kan béèrè lọ́nù pé kò ní ìyá kò ní bàbá báwo ló ṣe jẹ́ mistake tí ọ̀pọ̀lọpọ̀ yín ṣe ni pé ẹ̀ ń káùntì Odùduwà gẹ́gẹ́ bí ènìyàn bíi tiyín àti tèmi Odùduwà ò Odùduwà ò wá sáyé bẹ́mi àti yín ṣe wá sáyé wọn ò bí Odùduwà aṣẹ̀dá ẹ̀ ni. now tẹ́ bá lọ wo inú ìwé Psalm nineteen verse one to ten ẹ máa rí àwọn nǹkan kan nínú ìwé yẹn psalm nineteen ó ní àwọn ọ̀run sọ̀rọ̀ ògo ọlọ́run òfurufú ń fi iṣẹ́ rẹ̀ wọ̀n ọjọ́ dé ọjọ́ ń fọhùn tẹ́ bá lọ wo inú ìwé ọ̀yẹ̀kúlógbè ọ̀yẹ̀kúlógbè chapter one verse six fi kíní ẹlẹ́gbẹ̀ẹ́ mo yẹ dojú ẹ̀dẹ́dẹ́ yẹn kí ló ń ṣe fún tẹ́ bá lọ wo ọ̀yẹ̀kúlógbè chapter one verse six ó sọ̀rọ̀ bí ọlọ́run ṣe dá ọ̀run àtayé nígbà tí ò sí omi nígbà tí ò sí ìmọ́lẹ̀ nígbà tí ò sí òṣùpá nígbà tí ò sí ìràwọ̀ nígbà tí kò sí nǹkan kan ṣe rí kó tó di pé ọlọ́run dá àwọn ìràwọ̀ ayé wà lókùnkùn bírimù tẹ́lẹ̀ ni. kọ́lọ́n tó dá àwa èèyàn ọlọ́run ti kọ́kọ́ ṣẹ̀dá àwọn ẹ̀dá kan a pè wọ́n ní ẹ̀dá máa ka mẹ́sàn-án ọlọ́run ti ṣẹ̀dá àwọn ẹ̀dá mẹ́sàn-án kan kó tó dá àwa ènìyàn tẹ́ bá lọ wọnú ọ̀yẹ̀kúlógbè yìí chapter one from verse six ẹ rí i pé a dá ọ̀pọ̀ abẹ̀mí àwọn àwọn lẹ́yìn tí ọlọ́run dá ọ̀run òun ayé ayé òkùnkùn bu ayé mọ́lẹ̀ nínú ọ̀yẹ̀kú ló gbè chapter one ó jẹ́ kó yọ pé òkùnkùn òkùnkùn birimu birimu ó bo ayé mọ́lẹ̀ kò sí omi kò sí kò sí iná kò sí òkùnkùn ẹ̀ eh, kò sí mọ́lẹ̀ kò sí òṣùpá kò sí ìràwọ̀ kìkì dá òkùnkùn ló kún ayé ẹ̀yìn ìgbà yẹn lọ́lọ́run ṣẹ̀dá Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ló ń fi èémí ọlọ́run ló fi ń mí gbàtà ẹ̀mẹ́ta la rán Ọ̀rúnmìlà wá sáyé kó tó di pé a ṣẹ̀dá àwa èèyàn ẹ̀mẹ́ta ni Ọ̀rúnmìlà wá sílé ayé ayé kan ṣo dẹ̀ lọ́lọ́run dà kò pé méjì àwọn Pluto àwọn Mars àwọn other planet ó wà lóòótọ́ but tá a bá sọ nípa ti ayé tí Ọlọ́run dá ayé kan ṣo tá a wà yìí lọ́lọ́run dá ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni Ọ̀rúnmìlà wá sínú ayé tó padà sóde ọ̀run ká tó dá wa èèyàn and ó ní àwọn ẹ̀dá oríṣi mẹ́sàn-án kan tí Ọlọ́run dá kó tó kún àwa ènìyàn so láàrin àwọn ẹ̀dá oríṣi mẹ́sàn-án tí ọlọ́run dá yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà lódùfẹ̀ tí wọ́n tẹlẹ̀ sódùfẹ̀ tí wọ́n di odù tí wọ́n tí wọ́n wà lódùfẹ̀ tí wọ́n níyàwó tó bímọ. so wọ́n wọ́n oríṣiríṣi èèyàn ló ló gbogbo gbogbo gbogbo ẹ̀dá tó wà nífẹ̀ kọ́ ni ọmọ Odùduwà àwọn kan wà tó jẹ́ pé ọmọ Ṣàngó àwọn kan wà ọmọ Ọya àwọn kan wà ọmọ Ọ̀ṣun àwọn kan wà ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ lásán ni wọ́n wọ́n dẹ̀ ṣì wà láàrin wa tó ń gbé ayé ta wà ilé ni wọ́n ṣì wà ara ẹ̀ làwọn tẹ́ máa rí ẹlòmíì ìka tẹ́ ẹ̀ bá dá àwọn ọmọ ẹ jẹ́ kí n júwe ẹ máa rí ẹlòmíì ìka mẹ́ta lóní ìran àwọn ará bí ni ó dẹ̀ gbé àwòrán yìí wọ̀ ẹlòmíì ìka mẹ́fà ẹlòmíì wà wọ́n dá sí jẹ́ pé ó ní nǹkan ọmọkùnrin ó tún ní nǹkan ọmọbìnrin bó ṣe wáyé nìyẹn ara àwọn tá à ń sọ nìyẹn àmọ́ afro báyìí tàbí kílẹ̀ ń pè ẹ máa rẹ́ lómi ojú kan lóní ẹ máa rẹ́ lómi etí kan lóní ẹ máa rẹ́ lómi ihò kan ló wà nímú ẹ̀ ẹ máa rẹ́ lómi apá kan máa tóbi ju apá àwọn ẹ̀dá tó kù lọ àwọn òmíràn ẹ máa rẹ́ lómi orí ẹ máa tóbi ju orí àwọn tó kù lọ ẹ máa rẹ́ lómi àmì kan máa wà lára ẹ̀ ẹlòmí obìnrin ni ṣùgbọ́n lákìrìbó tó ní ẹlòmí ọkùnrin ni ṣùgbọ́n ó lè má ní nǹkan ọkùnrin á dẹ̀ máa ṣe bí èèyàn á máa gbé àárín èèyàn ara àwọn ìran tí ó ti kọ́kọ́ wà nìyẹn abàmìyàn ni wọ́n ṣùgbọ́n wọ́n lè má tètè mọ̀ torí wọ́n ti gbé bí èèyàn wọ́n ti jẹun bí èèyàn wọ́n ti rìn láàrin àwọn èèyàn but àwọn àwọn míì dára wọn mọ̀ wípé àkàndá ọlọ́run ni wọ́n aláṣẹ ìkejì òòṣà lọ́lọ́run dá wọn sí ayé fún. ẹ máa rí ọmọ mi ìjọ tí wọ́n ti bí ló ti parí ó pa orí wá látòdì ọ̀run wá ni tẹ bá wo orí ẹ̀ rí pé orí àgbàlagbà lélẹ́yìí tẹ bá wo ọmọ mi njọ́ tí wọ́n ti bí ni eyín ti pé bí mẹ́rin márùn lẹ́yìn lẹ́nu ẹ̀ njọ́ tó ti bí tó ti dé ayé lẹ́yìn ti wà lẹ́nu ẹ̀ ara àwọn tá à ń sọ nìyẹn àwọn àfin ẹ̀dá kan ni wọ́n àwọn dada ìran kan ni wọ́n so ọlọ́run ti kọ́kọ́ ṣẹ̀dá àwọn ẹ̀dá kan tó dàbí ènìyàn ṣùgbọ́n tí kìí ṣe ènìyàn tó bá sọ pé ìgbà tọ́lọ́run dá ènìyàn ádámù àti éfà ni ènìyàn tí ọlọ́run kọ́kọ́ dá sórílẹ̀-èdè ayé a ò dá Odùduwà gẹ́gẹ́ bí ènìyàn ẹ jẹ́ kí n ka àwọn ẹ̀dá mẹ́sàn-án tí Ọlọ́run dá sí ayé fún yín ẹ jẹ́ kí n ka ẹ̀kíní a dá Ọ̀rúnmìlà ìránṣẹ́ Elédùmarè nínú Ọ̀yẹ̀kúlógbè chapter one verse six Ọ̀rúnmìlà ni a kọ́kọ́ dá sí ilé ayé a ò pè ní ilé ayé ńgbà yẹn a pè ní ilẹ̀ ayé nígbà tí kò sí omi tí kò sí ìmọ́lẹ̀ tí kò sí ìràwọ̀ tí kò sì sí òṣùpá lẹ́yìn èyí a dá ọ̀pọ̀lọpọ̀ àwọn abẹ̀mí ẹ̀dá ọ̀yẹ̀kúlógbè chapter one verse two ẹ jẹ́ kí n kà á fún yín ọ̀yẹ̀kúlógbè chapter one verse two nínú ọ̀yẹ̀kúlógbè yìí ibẹ̀ láti mú psalm nineteen nínú ọ̀yẹ̀kúlógbè ni a ti mú psalm psalm nineteen nínú ọ̀yẹ̀kúlógbè láti mú ọ̀yẹ̀kúlógbè chapter one mo máa ka verse two fún wa nígbà náà ni ọba àjàlọ́run ó rò pé ó yẹ kí àwọn ìránṣẹ́ lè wà fún òun ni ọba ni ó bá fi ọ̀rúnmìlà ṣe igbákejì rẹ̀ ó sì dá àjàgùnmalè pẹ̀lú rẹ̀ ẹ̀dá kẹta tí elédùnmarè dá kó tó dá àwa ènìyàn ó dá àjàgùnmalè àjàgùnmalè olúwo òde ọ̀run àjàgùnmalè ọ̀rẹ́ elédùnmarè ọ̀yẹ̀kúlógbè ni mo ṣe wá o chapter one verse two nígbà tí ọba àjàlọ́run rò pé ó yẹ kí àwọn ìránṣẹ́ lè wà fún òun ni ó bá fi ọ̀rúnmìlà ṣe igbákejì ara rẹ̀ ó sì dá àjàgùnmalè pẹ̀lú rẹ̀ àjàlọ́run sì fi àjàgùnmalè ti ara rẹ̀ sí òde ọ̀run vasiri ó sì yan ọ̀rúnmìlà wá sí ilé ayé níbi tí kò sí ilẹ̀ tí kò sì sí ìmọ́lẹ̀ pẹ̀lú ọ̀rúnmìlà sì wá sí orí ayé náà ó sì lo igba ọdún kí ọlá lóore tó dé èyí tí ayé ń pè ní omi láti ìgbà ìpilẹ̀ṣẹ̀ yẹn kò sí nǹkan tó ń jẹ́ omi kò sí nǹkan kan àfonífojì òkùnkùn bírímù bírímù ló wà ọlọ́run wá rán ọ̀rúnmìlà wá sáyé lẹ́yìn ọ̀rúnmìlà ọlọ́run bẹ̀rẹ̀ sí ní feel lonely loneliness is, is, not, is not okay so ọlọ́run ò kì í support loneliness mo gbàdúrà fẹ́ni tó ń la ìdojúkọ ẹrù ẹni méjì tí wọn nìkan ń dágbé lórí iṣẹ́ lórí ilé lórí aya lórí ọkọ lórí ọmọ tó ń la ìdojúkọ kan ṣo kọjá that you are, you are feeling lonely mo gbàdúrà fún eléyìí àánú máa dìde pàtọ́lọ́mù bẹ́ẹ̀ tí ń fi lòlì ọlọ́run tó wá dá ajagunmalè ó fi ṣe àṣírí aláṣírí tọ́jú máa máa sọ̀rọ̀ kí nìkan tó ń pè ní awo kí nìkan tó ń pè ní olúwo awo túmọ̀ sí nǹkan tó jẹ́ secret tó jẹ́ private láàrin ẹni méjì síra wọn so ìdí tí a fi fún àjàgùnmàlè ní olúwo òde ọ̀run ni pé òun ló kọ́kọ́ wà pẹ̀lú elédùmarè lẹ́yìn ìgbà tí ọlọ́run ti rán ọ̀rúnmìlà wá sóde ayé ìgbà tó yá ọ̀rúnmìlà náà ké wípé ah, ayé yìí afẹ́fẹ́ nìkan lòun jẹ òun òró mi mu òun rí nǹkan kan ibi ń pa àwọn ará ẹ̀hún after two hundred years ẹ̀yìn ìgbà yẹn ni lọ́lọ́run wá dá ó pàṣẹ pé kí omi omi omi omi ibú omi kó ṣẹlẹ̀ tẹ́bàdà ìwé Genesis chapter one lóòótọ́ Genesis sọ fún wa pé lé àti ìdìkọ́ ṣe ọlọ́run dá ọ̀run wáyé ayé sì ṣófo òkùnkùn sì ju bo omi mọ́lẹ̀ ẹ̀mí ọlọ́run sì ń rábàbà lórí omi ṣe rí àwọn kankan wà tó jẹ́ pé a máa máa yọ̀nà nú ẹ̀ fún ara wa a máa máa yọ̀nà nú ẹ̀ fún ara wa ẹ̀mí ọlọ́run tó ń rábàbà yẹn òun ní àwọn èèyàn tí wọ́n kọ ìwé odù mímọ́ tó jẹ́ kó yé wa wípé Ọ̀rúnmìlà ó léfò ó jọba sórí omi now lẹ́yìn tá a dá Ajagunmalè gẹ́gẹ́ bí ìṣẹ̀dá kẹta a dá àwọn àgbààgbà mẹ́rìndínlógún a dá àwọn àgbààgbà mẹ́rìndínlógún inú ẹ̀yẹ̀kúlógbè iná chapter one verse fifteen ni mo fẹ́ ti kà fún wa verse fifteen ó sì fún ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti verse twelve Ọ̀rúnmìlà ní ọ̀run àti ayé ó tún bí ó bi elédùnmarè léèrè pé ǹjẹ́ ìwọ elédùnmarè bí léèrè wípé ǹjẹ́ ìwọ lè máa ṣe ìránṣẹ́ láti máa ṣe àtúnṣe ilé ayé Ọ̀rúnmìlà sì sọ pé a ó ṣe ní ẹ̀yìn náà àjàlọ́run bu yangi àti iná pẹ̀lú atẹ́gùn ó sì fi dá èṣù verse thirteen ó sì fún èṣù ní agbára láti máa dá ènìyàn fúnra rẹ̀ lẹ́yìn náà ni ó dá òṣùmàrè láti máa tẹ̀lé wọn lẹ́yìn náà ni ó dá àwọn àjíbàbà méje pé kí wọ́n máa tẹ̀lé wọn lẹ́yìn náà ni ó dá lẹ́yìn náà ni ó dá òrìṣà ńlá òrìṣà ńlá yẹn ni wọ́n ń pè ní Ọbàtọ́lá lẹ́yìn náà ni ó dá arírọ arírọ yẹn ni wọ́n ń pè ní Ọ̀gà èyí tí ayé ń pè ní alágẹmọ lẹ́yìn ìgbà yìí ni ó dá Odùduwà lẹ́yìn èyí ni ó dá Odùduwà náà kí ni mo fẹ́ mú jáde a ti ṣẹ̀dá tó ẹ̀yin tẹ̀ ń béèrè wípé ìgbà wo l'Odùduwà dé ayé ta ló bí tẹ́kàn ẹ sorúkọ Odùduwà àdígbà àkólẹ̀ ẹ stop ẹ̀ Odùduwà pẹ̀lú àwọn tí Ọlọ́run rán wá sóde ayé nígbà ìwáṣẹ̀ Ọbàtálá ni wọ́n pè ní òrìṣà ńlá tí Ọlọ́run rán síwájú Odùduwà bọ̀ torí wípé èṣù ya wèrè gan èṣù ya wèrè èṣù gbá lórí gan òótọ́ ni wípé àwọn kan wà ìdílé èṣù àwọn kan wà ọmọ bàtálá but èṣù yàtọ̀ sí sàtánì lóòótọ́ ara àwọn ìṣẹ̀dá tọ́lọ́run wá sí òde ayé ni èṣù èṣù dẹ̀ jẹ́ ìkan pàtàkì tọ́lọ́run fún ní agbára láti tún máa dá ènìyàn so ọlọ́run nìkan kọ́ ló dá ènìyàn kọ́lọ́run tó dá Ádámù àti Éfà ló ti dá èṣù ó dẹ̀ fún èṣù lágbára láti lè dá ènìyàn ó fi àṣírí bó ṣe ń ṣẹ̀dá ènìyàn ó fi wọn èṣù that's why ẹ máa rí àwọn èèyàn kan nínú ẹ̀sìn nínú kìrìsìtẹ́nì ẹ máa wò pé sọmọ ọlọ́run náà dẹ̀ lélẹ̀ ṣé kìrìsìtẹ́nì náà dẹ̀ lélẹ̀ bẹ́ẹ̀ náà ni nínú Islam ẹ máa wò pé ṣé àáfàá gidi dẹ̀ lélẹ̀ ṣàlàjà náà dẹ̀ lélẹ̀ bẹ́ẹ̀ náà ni nínú kílọ̀ burúkú ẹ̀ nínú ìṣẹ̀ṣe ẹ máa wò pé ṣé babalá baba onífà gidi olúwo gidi dẹ̀ ni wọ̀nyí apẹ̀nà dẹ̀ ni wọ̀nyí pẹ̀lú ìwà tó ń wu èṣù èṣù náà ọlọ́run fún èṣù lágbára òun èṣù náà dáhùn èèyàn tiẹ̀ so àwọn àwọn ẹ̀dá mẹ́sàn-án tí ọlọ́run dá kó tó ṣẹ̀ṣẹ̀ wá dá Ádámù àti Éfà nìyẹn ìgbà tí a dá Ádámù àti Éfà orí iyẹ̀pẹ̀ la dá wọn sí erùpẹ̀ la fi mú àwọn ẹ̀rí kan tó fi dá èṣù ìyangí iyẹ̀pẹ̀ abàmì bí amọ̀ pẹ̀lú iná àti afẹ́fẹ́ la fi dá a dẹ̀ fún láṣẹ láti dá èèyàn so ayé ò ṣẹ̀ṣẹ̀ dàrú nǹkan ò ṣẹ̀ṣẹ̀ dojúrú ara àwọn ìṣẹ̀dá tí ọlọ́run dá kan ti bá ọlọ́run rivalry wọ́n ti bá ọlọ́run play politics láti pilẹ̀ṣẹ̀ wọn ò dẹ̀ tí ìrònú pìwàdà wọ́n dẹ̀ láwọn ọmọ wọn níran wọn ní generation lóde ayé so mo fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa dáadáa tẹ bá lọ wo ẹ mo ti ka ìkíní fún wa ó kọ́kọ́ dá Ọ̀rúnmìlà lẹ́yìn Ọ̀rúnmìlà ó dá Àjàgùnmàlè lẹ́yìn Àjàgùnmàlè ó dá àwọn ẹ̀dá abàmì mẹ́ta ó tún dá àwọn ẹ̀dá àwọn ẹ̀dá abàmì lọ́pọ̀lọpọ̀ ó mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ó dá èṣù ó sì fún ní agbára láti máa ṣẹ̀dá èèyàn ó di márùn lẹ́yìn èyí ó dá òṣùmàrè kíní tó máa ń falà sójú òfurufú yẹn ó dá òṣùmàrè lẹ́yìn tó dá òṣùmàrè ó dá àwọn àjúbàbà àjúbàbà méje lẹ́yìn tó dá àwọn àjúbàbà méje ó dá òrìṣà ńlá lẹ́yìn tó dá òrìṣà ńlá òrìṣà ńlá yẹn ni wọ́n ń pè ní Ọbàtálá lẹ́yìn tó dá òrìṣà ńlá ó dá arirọ ẹranko kan tí wọ́n ń pè ní arirọ ìyẹn ni ọ̀gà a máa ń pè ní ọ̀gà àwọn kan tún máa ń pè ní alágẹmọ kò kí ń jẹun kò kí ń mu bẹ́ẹ̀ tí wọ́n nú apẹ̀rẹ̀ tẹ́ bá ti fara níjù ẹ lè bá ń bẹ̀ oṣù méjì oṣù mẹ́ta tó bá ti lanu báyìí atẹ́gùn ló ń jẹ bọ́lọ̀ ń ṣe fún lágbára láti gbà ìwáṣẹ̀ nìyẹn gbogbo nǹkan tó bá dẹ̀ ti fẹ́ ṣe tó bá ti rò lọ́kùn ẹ̀ ó máa di ṣíṣe fún un lẹ́yìn tí a dá arírọ́ ìyẹn alágẹmọ ẹ̀yìn ìgbà yẹn láṣẹ̀ṣẹ̀ wàá dá Odùduwà so àwọn ìran kan wà tó jẹ́ ìran òrìṣà ńlá which is Ọbàtálá àwọn ìran kan wà ó jẹ́ ìran arírọ́ which is alágẹmọ wọ́n máa ń kira wọn alágẹmọ mẹ́rìndínlógún àwọn ìran kan wà wọ́n jẹ́ ìran Odùduwà so gbogbo wọn ni wọ́n rọ̀ wá sí Ifẹ̀ àwọn yẹn ni wọ́n kọ́kọ́ tẹ̀lé kó tó di wípé a ṣẹ̀ṣẹ̀ wàá mú erùpẹ̀ ilẹ̀ a fi so ẹ̀yin ń kílẹ̀mù bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ ìgbà tó jẹ́ pé ádámù àti éfà no ìgbà tó dẹ̀ dá Odùduwà tán ó tún fóun ní adé wọ́n dẹ̀ tẹ̀lẹ̀ gbogbo àgbáyé gbogbo ibi tí ayé wà pátápátá ní Odùduwà àti alágẹmọ ni wọ́n dìjọ tẹ̀lẹ̀ dé lẹ́yìn ìgbà tó parí research yẹn lọ ló ṣẹ̀ṣẹ̀ wá padà wá tó wá bá àwọn tó fi síbẹ̀ lórí ẹ̀ tó wá gba ipò ọba so ọ̀pọ̀lọpọ̀ ìran ló wà nífẹ̀ẹ́ tí ò kì í ṣe ìran èèyàn lásán bí bá ṣe ń sọ̀rọ̀ ìtọ́lẹ̀ tí bímọ tó ti níyàwó tó ti fẹ́ tó ti wà òkè mo bá ìyá kan sọ̀rọ̀ nígbà tí mo lọ sífẹ̀ last ìyá yìí ń jẹ́ kó máa yé mi pé òun á mú mi dénú ilé kan tá a bá dénú ilé yẹn tàbá ṣílẹ̀kùn tán a máa ma gbọ́ ìró àwọn èèyàn nísàlẹ̀ nínú ìsàlẹ̀ ilẹ̀ a máa ma gbọ́ ìró wọn tó ń ṣílẹ̀kùn tó ń tilẹ̀kùn tó ń bu omi tó ń sọ̀rọ̀ tó ń ṣeré bọ̀ tèdè wọn yàtọ̀ sí tiwa tó bá tásìkò máa play fídíò yá yẹn fún yín. so mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́rìndínlọ́gbọ̀n tí èèyàn ò bá dé oko lóko alóko bàbá tòun ló tóbi jù láyé àwọn nǹkan wà nínú ayé gan ìyá yẹn máa ń ṣe ilẹ̀kẹ̀ ìyá yẹn ló sọ ìtumọ̀ ohun tó ń jẹ́ ilẹ̀kẹ̀ ibi táwọn ti ń rí ilẹ̀kẹ̀ táwọn ń ṣe ìdí tó fi jẹ́ pé àwọn ará Benin wọ́n máa ń ṣe adé pé adé wọn wọ́n gbé adé kò nífẹ̀ẹ́ wọ́n dẹ̀ gbé ilẹ̀kẹ̀ kò nífẹ̀ẹ́ wọ́n gbé ìrùkẹ̀rẹ̀ kò nífẹ̀ẹ́ ni ìwà ọ̀dàlẹ̀ náà dẹ̀ ló fà á tí wọ́n fi lọ tí wọ́n fi fi ìbínú lọ sí ìletò tí wọ́n pè ní ojúde ìbínú ojúde ìbínú ni wọ́n sọ di ìbíní ibi tí wọ́n ọ̀tọ̀ tún ní ìgbà tí wọ́n tí ó dùdú àtún lọ sá ilá o táwọn kan fi yé wa wípé ibi tí wọ́n ń sálá sí làwọn kan pè ní ẹ̀bá mọ́sálásí but ibẹ̀ ọ̀rọ̀ ò tí ì ọ̀rọ̀ ò tí ì débẹ̀ tó bá tásìkò ọ̀rọ̀ ọ̀rọ̀ máa débẹ̀ so ìwọ tó o bá jẹ́ ẹ̀dá tí ọlọ́run dá tó bá ń bá muslim jà tó ń bá christian jà tó ń bá oníṣẹ̀ṣe jà you have problem with yourself problem ti ẹ ní látayébáyé láti ayébáyé ẹ ni àwọn ayé ti ń jà tí wọ́n ń para wọn torí ẹ̀sìn títí dìgbà tá a wà yìí wọ́n sì ń para wọn torí ẹ̀sìn ṣùgbọ́n sí ìyàlẹ́nu lọ́dọ̀ tèmi ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó ń torí ẹ̀ para wọn yìí bá a ṣe ń sọ̀rọ̀ ìjà ń lọ lọ́wọ́ ní Palestine àti àwọn Arab nations ìjà ń lọ lọ́wọ́ ní Israel àti àwọn area kan ní Arab country síbẹ̀síbẹ̀ ẹ̀sìn mùsùlùmí ò parẹ́ síbẹ̀síbẹ̀ ẹ̀sìn ìgbàgbọ́ Christianity ò parẹ́ síbẹ̀síbẹ̀ ẹ̀sìn kílọ̀n porúkọ ẹ̀ ìṣẹ̀ṣe kò parẹ́ so why are, for how long shall we continue to kill ourselves for how long shall we continue to kill ourselves for what. so tábà sọ̀rọ̀ nípa ẹ̀sìn ẹ̀sìn jìn ẹ̀sìn kẹnu gan àwọn ẹ̀dá kan bẹ láàrin wa tó jẹ́ pé oríjọ́ ta bá tó gbà fún wọn wọn kì í ṣe èèyàn lásán wọn kàn ń bá wa gbé bí èèyàn lásán ni o lè fẹ́ wọn níyàwó kó má mọ̀ o lè fẹ́ wọn lọ́kọ kó má mọ̀ wọn ò ṣeé ṣẹ̀ wọ́n ṣòro ṣẹ̀ wọ́n lè jẹ́ bàbá fún ẹ kó má mọ̀ wọ́n lè jẹ́ ìyá fún ẹ kó má mọ̀ a gbọ́dọ̀ wà accommodate ká má máa ṣe èèyàn ká má jẹ́ kó rọ̀ wá lọ́rùn láti máa ṣèyàn láti máa ṣèkà tabarin tó kù díẹ̀ káàtó fún ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ fanatics lé ní wọ́n ní mental touch ni ọ̀pọ̀lọpọ̀ kì í gbọ́ kì í gbà wọ́n ní mental touch ni ìwọ tó bá mọ̀ wọ́n dáadáa wàá máa bá wọn sunkún ni wàá máa káàánú wọn ni òtún ní máa dájú wọn tó bá ń dájú wọn òun gbẹ̀ṣẹ̀ mẹ́ṣẹ̀ níwájú Elédùmarè bọ̀ torí nǹkan tọ́pọ̀lọpọ̀ fẹ́ jẹ particularly lórí ọ̀rọ̀ struggle Yorùbá yìí wọ́n mọ̀ ọmọ ń da nǹkan rú ṣùgbọ́n Ọlọ́run ti mú gbogbo yín ẹ̀ ní kọjá bí tẹ bá dé àwọn ìdí kan wà tí mo tún padà wá get nígbà tí mo travel tí mo lọ láti mo ṣàkíyèsí wípé nǹkan tí Yorùbá nation ṣe tí ò ṣe easy láti form mo wá get ẹ̀ tẹ bá dé Ìlọrin kò sí ẹ̀yà kan tí ò sí ní Ìlọrin gbogbo ọ̀nà rẹ̀ ti bímọ lọ́ti wọnú ara wọn lọ́ti fẹ́ra wọn síbẹ̀ ìjọ tí wọ́n ń ṣe ojúde ojúde ọba ní Ìjẹ̀bú mo lọ ọ̀pọ̀lọpọ̀ ló wà lórí ẹṣin gẹ́gẹ́ bí ọmọ ọba tó jẹ́ wípé ó múra bíi fúlàní ni ó rántí ilé ìyá ẹ̀ ó rántí ilé bàbá ẹ̀ most of them ti fẹ́ ọmọ níjẹ̀bú most of them ti fẹ́ èèyàn níjẹ̀bú most of them ti di ara lé ìgbà tí mo lọ sí ìlọrin yìí náà tí bàbá àáfà àríbílẹ̀ sí ń bá mi sọ̀rọ̀ wọ́n ń jẹ́ kó máa yé mi wípé ǹjẹ́ mo mọ̀ wípé àáfà tó gbé kámẹ́rà tó ń wọ́ọ̀ṣì mi níwájú yìí tó ń rìkọ́dù mi ǹjẹ́ mo mọ̀ pé fúlàní ni wọ́n ṣé wọ́n gé mi jẹ ńgbà tí mo dé ṣé wọ́n pa mí jẹ ṣé wọ́n ta mí lọ́fà ṣé wọ́n ṣá mi ládàá wọ́n láwọn táwọn ń bá mi sọ̀rọ̀ wọ́n ní yorùbá wọ́n ní àfáà tó ń rìkọ́dù mi wọ́n ní fúlàní wọ́n làwọn wọ́n ní táwọn ò bá sọ fún mi ṣé màá mọ̀ so bẹ́ẹ̀ ni ó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ fúlàní ti wọ ọ̀pọ̀lọpọ̀ area tí wọ́n dẹ̀ ti di yorùbá tán ṣé ká wá máa pa wọ́n jẹ ni ṣé ká máa bọ̀ wọ́n jẹ ni ọ wáyé tí wọ́n bá ṣe wáyé tiwa ni ṣùgbọ́n àwọn tó jẹ́ alákatakítí àárín wọn ni à ń bẹ ọlọ́run elédùnmarè yìí pé kí àwọn alálẹ̀ kó ṣe wọ́n bọ́ṣẹ́ ṣe é ṣojú ẹni bá ti pààyàn nípa idà kọlọ́run kó pa àwọn náà nípa idà láàrin wa kọlọ́run kó pa wọn rẹ ṣùgbọ́n àwọn tí ìwà àwọn ò bàjẹ́ àwọn tí wọ́n ń ṣe dáadáa a ò lè a ò lè ṣe nǹkan kan the only thing tá a kàn lè ṣe ni wípé kí ni à á lé òkè tá a bá ti lé òkè ká lọ control òkè wá sísàlẹ̀ ló fi lè mú kí Yorùbá nation tá à ń fẹ́ kó ṣẹlẹ̀ a dẹ̀ tún wá rọmọ Yorùbá tó tún fẹ́ lọ sókè ń ìṣẹ̀lẹ̀ tún gbógun tì so why are we like this in Yorùbá land why are we like this the only opportunity ta lè fi rí yorùbá tá a là ń lépa láì fi tàbó sísí oníbẹ́kíni kí ìran yorùbá kan kó gùn kì yẹn kó wọ̀pọ̀ àṣẹ yẹn lọ wọ́n máa fẹ́ jábọ́ àsìkò ń bọ̀ wọ́n sì máa fẹ́ kọlu bàbá yẹn nǹkan sì máa mì nǹkan sì máa mì gbogbo ẹ̀yin tí ẹ ò fẹ́ tẹ ò fẹ́ ṣòdodo tẹ fẹ́ máa ṣe rádaràda yìí ẹ kú àmójúsọ́nà mẹ́wàá sì máa ṣẹlẹ̀ tí gbogbo yẹn wá rí pé kò yẹ ká bára wa jà by force by fire lẹ́yìn tẹ̀ ń bára yín jà tẹ̀ ń búra yín tẹ̀ ń lépa yín tẹ̀ ń ṣèkà yín by force by fire la máa di ọ̀rẹ́ àsìkò yẹn dé tán torí wọn ò ní gbà kí Yorùbá continue láti máa rú wọ́n fẹ́ jábọ́ so àwọn ìlú kan dẹ̀ ti wà tó jẹ́ wípé kì í ṣe Yorùbá nìkan ló ní ibẹ̀ mọ́ àfi tá a bá rí ọmọ yorùbá tó bá gùnkè tó wọnú agbára tó wọ bí àṣẹ tó dẹ̀ pàṣẹ pé gbogbo ibi tọmọ yorùbá wà ẹ jẹ́ kára máa tù wọ́n gbogbo ilẹ̀ yorùbá jẹ́ kára máa tù wọ́n ṣùgbọ́n pé ẹnìkan fẹ́ dìde pé òun fẹ́ gbà yìí ah excuse ma excuse ma irọ́ ti pọ̀ jù tọ́ lọ nínú ẹ̀ o mo sọ pé ẹnìkan fẹ́ tọ́ bọ̀ mí lẹ́nu lánàá àwọn èèyàn ní kí n gé jẹ tí n bá gé jẹ nǹkan á bàjẹ́ ẹ jẹ́ kí n sì àwọn ibì wà tá a sì máa yà <laughs> ah ìyá ta jẹ lórí struggle yorùbá àgàbà tó pé yorùbá nation fún wa láì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti mọ ibi tó ń lọ ìwọ̀n bá làwa tá a mọ ibi tó ń kó wa lọ bọ̀tá dúpẹ́ pọ́ padà já wa sí bó ṣe ń lọ kàkà kọ́mọ lọ́run kó jìn sí kòtò mọ̀nàmọ́ná wá ṣiṣẹ́ ìmọ́lẹ̀ èmi ò ní kẹ́ má kógun lọ Ọlọ́rin o èyí tẹ́ fẹ́ kógun lọ Ọlọ́rin ṣùgbọ́n kẹ́ tó kógun lọ Ọlọ́rin àwọn ilẹ̀ Yorùbá kan wà tí ó jẹ́ pé Yorùbá sàn-án-sàn lónìí ó yẹ ká kọ́kọ́ yanjú àwọn ogun tó wà ń bẹ̀ nù kẹ́ tó kógun lọ ta bẹ́ẹ̀ Yorùbá tún lè ṣe ṣó ń tún ta ṣe ni àwa wí tán ẹni pé mo ti lọ bá àwọn àlìfùlání mo ti lọ bá àwọn bàbá ń bàrígà kí n tèmi pẹ̀lú tiwọn àwọn bàbá yẹn ṣe tiwọn mo ń ṣe tèmi ni o mi ò mọ̀ wọ́n rí o wọn ò mọ̀ mí rí o orí íńtánẹ́ẹ̀tì àtọ̀rọ̀ Yorùbá la fi pàdé ara wa o. but ìwọ tó o bá fẹ́ sọ wípé nìkan ń ṣe nǹkan tí ò dáa kí ni nǹkan tí ìwọ ti ṣe kalẹ̀ tó dáa. with all respect most of you tẹ́ jẹ́yàn wa tẹ́ wà lókè òkun we thank you for what you are doing you are you are eager to come home to come and do something better at home but most of àwọn kan wà láàrin yín bẹ́ẹ̀ tó yẹ pé i'm sorry to say wọ́n wọ́n slow díẹ̀ in thinking they don't think fast wọ́n dẹ̀ fi ń da nǹkan rú nílé gan that's why a gbọ́dọ̀ mójú ara wa that's why a gbọ́dọ̀ dára wa mọ̀ that's why we have to work in part we have to walk in part to walk is different from work láti ṣiṣẹ́ ó yàtọ̀ sí láti rìn a máa ma rìn nípa sípa ní gbogbo ò lè papọ̀ a lè kó gbogbo ẹyin tó bá kó sínú àpẹẹrẹ kan ṣó máa fọ́ lẹ́ẹ̀kan ṣó ni ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ la máa ṣe a fún àwọn kan jura wọn lọ a fún àwọn kan rí jura wọn lọ a fún àwọn àfáà kan ṣe jura wọn lọ a fún àwọn wòlíì kan ríran jura wọn lọ a fún àwọn kan lálàárí a fún àwọn kan ní ìgbóhùngbọ́ a fún àwọn kan ní ìmọ̀ àyà wọ́n máa wù ẹ́ báyìí nǹkan tó fẹ́ ṣe tó ń rò lọ́kùn ẹ̀ wọ́n dẹ̀ ti mọ̀ bọ̀ tó bá ti wà nípele yẹn o ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ jù gbogbo nǹkan tó bá rí kọ́ ló gbọ́dọ̀ máa sọ kí ni wọ́n bá bí àwọn màlẹ́kà tó ń fi hàn ẹ́ mo tẹ̀lé àwọn alájà mi kan débì kan a lọ ṣe àwọn àdúrà kan bẹ́ẹ̀ ni ìgbà tá a ṣe àwọn àdúrà kan débì kan lọ́dún yẹn lọ́hùn wọ́n ni ká gùnkè ìgbà tá a gùnkè nínú ayé tá a wà yìí náà ni o kẹ́lì mọ̀ wípé kìrìsìtẹ́nì nìkan kọ́ lọ́nà ìṣẹ̀ṣe nìkan kọ́ lọ́nà ayé tọ́ra ń jẹ alájà làwọn ìyá tí mo tẹ̀lé a lọ ṣe àdúrà fẹ́ nìkan ni wọ́n rí mi lọ́ní ẹ má sì lọ wòlé ẹja débi báyìí adébẹ̀ tán wọ́n ní ká gun ọ́fíìsì àlọ́ ìgbà tá adébẹ̀ àwọn àgbààgbà kìkì dá aṣọ aṣọ ológo ni aṣọ tọ́wọ̀ nǹkan tó fi ṣèborùn gan tó fi ṣe wéwé láwà ní gan ó ń dán rí yẹ́rí yẹ́ni kí ni mo fẹ́ mú jáde nígbà táwọn ọ̀nà yàrá yà kí n bára wa sọ̀rọ̀ a kì í lanu ká tó communicate ọkàn láti ń ro nǹkan tá a fẹ́ kó ṣẹlẹ̀ ó dẹ̀ ń ṣẹlẹ̀ tó bá fẹ́ bẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀ tó bá ti wojú ẹ̀ tó ṣe ń ro báyìí ó ti pick ó ti dẹ́ lóhùn padà tó bá fẹ́ ṣe nǹkan kan ẹ̀ tó wà wájú ẹ̀ àbí tó wà lẹ́yìn ẹ̀ ó ti pick ó ti ro padà ẹ̀rù ọlọ́run bà mí tó bá ń gbọ́ pé ìrìn àjò òṣùpá ìrìn àjò òṣùpá wà ṣùgbọ́n kì í ṣàsìkò yìí la máa sọ ẹja ṣe jẹ́jẹ́ ẹja ṣe sùúrù ọ̀rọ̀ ti gba sùúrù ọ̀rọ̀ Yorùbá ti gba sùúrù kò sí nǹkan kan tó ṣe é fi ipá gbà mọ́ àwọn baba ńlá wa ti jẹ èso àjàrà eyín ló ń kan àwa ọmọ ọmọ tẹ́yìn bá wa ń kan ọmọ mi wà bàṣírí bàṣírí ọmọ ni tí ebi bá ń pa nínú ilé ara àta òní mọ̀ á kákò á fún rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ẹsẹ̀ máa ma olùbàtẹ́ bá súnmọ́ kẹ́ tó mọ̀ kó wà ń bẹ̀ ọmọ mi dẹ́wà akóni ni ìyàwó kápẹ́ńtà tọ́sọ̀pọ̀ ọkọ rẹ̀ ńkọ́ ló ti lọ fọ́lé onílé ta ni wípé kápẹ́ńtà máa fọ́lé ṣùgbọ́n kì í ṣe kó jalè tẹ́bí bá ti pàdé ẹ̀ báyìí ẹ gbà mí o ebi ń pa mí o ebi ti dé o ebi yìí máa fọ́ mi lórí o ará àdúgbò ẹ gbà wọn o ebi ń pa á dẹ̀ máa pariwo káàkiri àdúgbò àwọn ẹ̀dá kan náà wà bẹ́ẹ̀ láàrin àwa tá à ń ṣe ọ̀rọ̀ struggle Yorùbá yìí tẹ́fọn lásán bá jẹ́ báyìí ó máa ké báyìí ó máa ké ó máa ké ó máa ké ó máa ké yàgbẹ́ pa gbogbo àdúgbò ni wọ̀kìlù mọ̀ ẹlòmíà tún máa sọ̀rọ̀ and you don't you know I I I happen to be a, one among the spoiled child of my parents you said you are you are you, you are you are a spoiled child of your parents you are being fed with with golden spoon you are crazy because you are fed with golden spoon tó láti fi ṣíbi oníwúrà àti fi tọ́ ẹ láti kékeré dàgbà does that mean pé kó máa bá inú gbogbo àwọn tó yẹ pé ike àti amọ̀ lóúnjẹ táwọn eh, làwọn fi jẹun dàgbà i'm a spoiled child of my parents ló gbé wọlé ló fi di bàbá ọmọ ló fẹ́ fi ṣọkọ ìyàwó wọ́n tó sọ pé ti bà ẹ́ jẹ́ báwo ló fẹ́ ṣọkọ ìyàwó báwo ni fẹ́ dúró déédéé báwo ni fẹ́ mature i'm a spoiled child of my parents ìbúlò fẹ́ fi jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó o lè ṣe ìyàwó gidi náà Wàsíù Àyìndé ọkùnrin kan bàbá ní ìyá mi bàbá wọn bí mi dá èmi gangan mo tún tún ra bí lórúkọ mi ṣe ń ga sí ẹ bá mi rá kàṣà fọ́ọ̀mù aníbòsè <laughs> ẹ jẹun padà wálé so i would like to round up here ẹ jọ gbogbo ẹ̀yin àgbààgbà nínú àfáà gbogbo ẹ̀yin àgbààgbà nílùú Ìlọrin ọba wa emir Shehu Shehu Shehu <laughs> ẹ jọ ìgbà táwọn mọ̀ bí àṣà bàbá Bariga bàbá Bariga wọn dọ́gbọ́n fọ̀rọ̀ yẹn gún mi lára wọn nígbà tẹ́yìn náà mọ̀ ó ṣà náà àwọn kan ti sọ láwọn kan tẹ́ ti ṣe ṣùgbọ́n bàtẹ́ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣáà ti yí yín lẹ̀ tẹ́lẹ̀ṣẹ̀ bá ti mọ̀ rẹ̀ lẹ́ṣẹ̀ kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ gbogbo Fúlàní kọ́ ni wèrè ìwọ̀n bá ti ẹni ti fúlàní àwọn kan tó wá wọn pè wọ́n bòròrò àwọn yẹn ló gbá lórí wọn jù meanwhile ó ṣeé ṣe náà ká tó rí bòròrò tó jẹ́ pé kí ni o òun náà ti di born again ó ti ń wùwà ọmọlúwàbí ṣé gbogbo wọn la fẹ́ parẹ́ lẹ́ẹ̀kan náà ni ó ti di ẹ̀fọn tó bà níní lábẹ́ sùúrù la fi ń pa àfi ká ṣe sùúrù o ẹni tó bá yẹ ká bẹ̀ ká bẹ̀ mo sì ń sọ mo ń tẹnumọ́ ṣé ẹ má bínú mo sọ́rí ṣé ó ti pa ẹ́ lórúkọ dání ṣó ni o má débi tó fẹ́ dé lọ́la ni ṣé ó sọ pé kí àwọn tó wọ́n ṣe sọ́rí fún lè ní kó má padà ṣe sọ́rí fún òun náà lọ́la ni tẹ̀bá ní kò sí nǹkan kò sí nǹkan kò sí nǹkan kan tí nǹkan bá dẹ̀ padà ṣẹlẹ̀ ẹ̀yin lè fà á o ta lọ lọ́run èmi gbàdúrà fún yín ọlọ́run aṣọ yín délé àtàláfíà brọ́dà mi evangelist mo bẹ̀ yín torí ọ̀fẹ́ bá wà mo rí broadcast kan tẹ ṣe tẹ ní ẹ̀ ò máì láti bẹ̀bẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti sọ pé kí ni o tó bá ti reduce eh, ọ̀rọ̀ tí wọ́n gbélé wọn lórí dẹ̀ mo tún fàsìkò yìí bẹ̀ tó bá ṣeé ṣe náà ẹ pè wọ́n lọ́rọ́ kọ́ ni kẹ́ ẹ lọ ẹ pè ẹ ṣe fídíò it's not compulsory kẹ́ ẹ lọ sí lọrin torí gbogbo èèyàn kọ́ ló máa jẹ́ oníwà tútù bí àdàbà o <laughs> èmi náà ti lọ sí lọrin rí tó jẹ́ pé ọ̀tọ̀ làwọn tó cross mi ọlọ́run ló yọ mí so lówelówe là ń lùlù àgídìgbò ọlọ́gbọ́n ló máa yé ọ̀mọ̀ràn ló máa mọ̀ bá ṣe lè sọ fún wọn burú nílọrin tó àwọn aláàánú èèyàn wà ń bẹ̀ àwọn àfáà gidi wà ń bẹ àwọn ọmọlúwàbí ẹ̀dá wà ń bẹ àwọn àwọn àwọn ọmọ àtàtà Yorùbá wà ń bẹ àwọn èèyàn gidi wà ń bẹ ẹ má jẹ́ ká kó wọn pọ̀ mọ́ àwọn èèyàn tó lé tó dẹ̀ burú náà wà ń bẹ ló fi jẹ́ pé ká ṣọ́lẹ̀ tẹ̀ torí pé lè yọ mo gbàdúrà fún gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń gbọ́ mi gbogbo ẹ̀yin abiyamọ lọ́kùnrin abiyamọ lóbìnrin ẹ̀yin ìyá wa ẹ̀yin bùrọ̀dá wa ẹ̀yin sísítà wa ilẹ̀ ò yọ̀ wa o ọ̀tá wa nílẹ̀ ayọ̀ ó dìgbà kan náà one love keep us together thank you.